ìfẹ́ dára eré ìfẹ́ ládùn eré ìfẹ́ dùn yìí gbà ṣe bọ́mọ́lá ó fi bí ẹ wá sọ pé ọlá láìkò orin ẹ ṣàwọn wípé èmi gan láìkì máa kọrin nígbà gbogbo yẹ́sìkẹ́ àtúbọ̀sí abala eré ìfẹ́ náà nìyẹn lórí ètò bàbá ètò lọ́jọ́ títẹ̀ ní lórí Orísun tẹlifíṣàn ti wá ni ẹ̀yin ìdílé ọláyọ̀mí ẹ kú kalẹ̀ ah mo ń kó yín jẹ o kí ló dé mo ń kó yín ṣùgbọ́n ẹ máa ṣe ìlérí kan fún mi lénìí wípé bí sísítà mi ṣe gba gbogbo mark hundred hundred yẹn ẹ máa ṣe kinní kan tó special fún wọn ṣe ṣèlérí mo máa pè wọ́n o mo máa béèrè o very good ṣẹ́rí mo ti bọ́ sí abala eré ìfẹ́ lóòótọ́ ṣùgbọ́n kó tó di pé mo wá lọ sí abala eré ìfẹ́ yẹn ẹ máa bá mi yànnàná àwọn nǹkan kan nígbà tá a bẹ̀rẹ̀ ètò yìí ẹ rí i pé mo sọ ìtàn kan kó tó di pé ẹ darapọ̀ mọ́ mi mo sọ ìtàn kan wípé ìyá ọkọ agbowórin tèmi àti adùnbárìn wọ́n ṣẹ̀ṣẹ̀ gbéyàwó kò tẹ̀ tí ì pé ọ̀sẹ̀ méjì ìyá ti kó wá nulé ó ní òun fẹ́ máa tọ́ wọn sọ́nà ó ń bá wọn ṣebẹ̀ ó ń bá wọn ṣe ilé ó ń bá wọn ṣe tọ̀hún. ìtàn yẹn kí lẹ̀yin rí sọ sí níṣẹ́jú kan bọ́dà mi báwo ló ṣe kọjú sí lọ́dọ̀ tìyín ìyá ló ń ṣebẹ̀ ọmọ náà náà ń kówó ọbẹ̀ fún ìyá kó máa ṣe é ó torí pé bóyá àlejò ni màmá jẹ́ ká tẹ́ wọn lọ́rùn ó gbà ó pàyàwó tì sẹ́gbẹ́ kan ní ìṣẹ́jú kan kí lẹ rí sọ sí. well gẹ́gẹ́ bí ìtàn tí mo gbọ́ tí mo sì bá hmm. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan àwọn Yorùbá bọ̀ wọ́n ní ẹ̀yà àrọ́bá bàbá àtọ̀ hmm. ìtàn bàbá àrọ́bá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yẹn ṣe lọ I think it's not that right fún ọkọ láti máa fún ìyá ẹ̀ ní owó láti ṣe ọbẹ̀ sínú ilé in as much tó sì jẹ́ pé they are just young couples mm. I think the best thing is to tell mama to just calm and just tell her also to taste I mean the new wives. Yorùbá dáadáa láti taste nínú ọbẹ̀ ìyàwó tuntun hmm. mo rò pé ó tọ́ fún ọkùnrin láti fọgbọ́n sọ fún màmá ẹ̀ ṣùgbọ́n lótìtọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn màmá ló fẹ́ràn ọmọ wọn tí wọn hmm. kì í fẹ́ fi wọ́n sílẹ̀ at any given time mm. but nípa pé à ń gba àlejò mi ò rí ohun tó bad nínú pé ká gba àlejò. lódìdí oṣù kan. ó lè jẹ́ oṣù kan ó lè jù bẹ́ẹ̀ lọ. tó yẹ kí ọkọ àtìyàwó ṣì wà ní ó nímú ẹ̀rí tó burú ń ń ti ẹ ṣe bọ́dà mi sísà mi lọ́dọ̀ ti báwo ló ṣe rí ṣé àwọn nǹkan tó ṣẹlẹ̀ yẹn ṣó bójú mu tó fi di pé ìyàwó gan ara ẹ̀ wá balẹ̀ mọ́ ó fi lọ ké gbàjarè síta báwo ló ṣe rí lọ́dọ̀ tí. Eh, in my own side mo rò wípé ìyàwó yẹn ló yẹ kó fi sùúrù ṣe hmm. ìgbà tí ìyá ọkọ dé tó ti di pé ó rí i pé attention ọkọ ẹ̀ ti wá sí ọ̀dọ̀ màmá ẹ̀ hmm. òun ló máa pọ̀kọ ẹ̀ á bọ̀kọ ẹ̀ sọ̀rọ̀ ni ọkọ mi I can do better than this mm. try and have patience mm. with time èmi náà máa ṣe ọbẹ̀ tó nífẹ̀ẹ́ sí hmm. jẹ́ kí n béèrè lọ́wọ́ màmá kí màmá kọ́ mi so ọkọ àfún ẹ lówó tí ìyàwó bá gbé kalẹ̀ ní ọ̀nà tó yẹ kó ṣe gbé kalẹ̀ hmm. so I think pé ọkọ yẹn náà ó máa ó ṣànífẹ́ ara wọn kó tó lè pọ́n fẹ́ra wọn so ìfẹ́ yẹn á sì wà ní ara wọn so a fún kò ní fún ìyá ẹ̀ ní owó ọbẹ̀ hmm. so òun ló máa fún tó bá pẹ́ ìyàwó farabalẹ̀. Hmm. ẹ̀yin ti mú kan jáde bẹ́ẹ̀ sí pé bí ọkọ ṣe ń fún ìyàwó ẹ̀ lówó ọbẹ̀ kò dáa tó ṣé nǹkan tẹ̀ ń gbìyànjú láti sọ kò dáa tó màmá náà tó wá di second wife ń kọ́ kí lẹ fẹ́ sọ fáwọn torí àti ẹ̀ sọ̀rọ̀ lọ́ọ̀dọ̀ màmá látàárọ̀. ẹ eh, kò yẹ kí màmá gba owó ọbẹ̀ lọ́wọ́ ọmọ ẹ̀ máa kọ́ bó ṣe máa lọ ra àwọn nǹkan tó fẹ́ rà lọ́jà ni. máa kọ́ bó ṣe máa ṣe é. Hmm. bóyá kó ṣe jẹ́ nìyẹn. ọ̀rọ̀ rẹ o ẹ̀wọ̀n ni ẹni tó bá kàn kó fura ẹni tó bá kàn kó máa mú dání pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ náà dẹ̀ ní tá a ti ń nà ní pọ̀pá gbogbo ẹni tó bá ti ń ta bá ẹ ká máa mú un dání náà ni ká má fi jẹun ẹyàn ẹ̀yin máa bá mi dá sí i lénìí bó bá ṣe rí lọ́dọ̀ tí yín torí mo mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń wò mí yẹn sísà tó wò mí yẹn ti sọ pé láíláí what what what kí ni irọ́ o yọ kankan ni wọ́n á máa gba owó ọbẹ̀ o tèmi ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó tó yẹ kémi àtọkọ mi jọ máa ṣe ọ́ nímù tó bá ṣe rí lọ́dọ̀ tiyín bí mo ṣe máa ń sọ ẹ tẹ àwọn àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí wa àti Orísun tẹlifíṣàn ẹ̀ bá ń bẹ̀ tó bá jẹ́ ọ̀dọ̀ tèmi náà lẹ fẹ́ tẹ̀ sí àtọ̀nàbàjọ ọláwálé màá rí ń bẹ̀ a máa kà á tó bá jẹ́ àtOrísun YouTube náà ni on Instagram ẹ tẹ̀ sí a máa rí gbogbo àwọn èròǹgbà tiyín bó ṣe rí lọ́dọ̀ tiyín ṣé nǹkan tíyàwó tiẹ̀ ṣe gan tóun náà lọ pe àwọn ọ̀rẹ́ ẹ̀ wá wọ́n jọ wá bùyà dáadáa tọ́kẹ́rù ìyáléyà lórí ìyá náà ṣé wọ́n sọ pé ńgbà ìyá òfin ọwọ́ síbi tọ́wọ́ ń gbé ṣé ó bójúmu bí ìyàwó yẹn ṣe ṣe ẹsẹ̀ jẹ́ ń béèrè yẹn kátẹ̀sọ yẹn lórí afẹ́fẹ́ brọ́dà mi ṣé ó bójúmu nǹkan tí ìyàwó yẹn ṣe. ohun tí ìyàwó yẹn ṣe kò tọ̀nà rárá rárá it's very very wrong. tó bá jẹ́ yín kò ń ṣẹ̀yìn o mo kàn fi mm. sọ̀rọ̀ tó bá jẹ́ yín lẹ dé láti ibi iṣẹ́ tí ìyàwó yín wá sọ pé wò ó mo sọ fún mọ́mí ẹ pé kọ́ máa lọ ní ọkọ tiwọn ní ọkọ ọmọ lọ́mọ ń gbé kí lẹ máa ṣe Ah, ìbéèrè ńlá lélẹ́yìí o. kí lẹ máa ṣe lọ́jọ́ yẹn kẹ́kọ̀ọ́ wo pé ẹ̀kọ́ bára yín ní ṣù yẹn. tí mo dẹ̀ dé and let's say she's telling me that uh, my mother has left. ẹ pé àwọn tí ní kọ́ lọ máa lọ lé wọn. pé àwọn tí ní kí ya máa lọ without telling me. Ah, uh, well ó kàn jẹ́ pé gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú pé mm. ìgbéyàwó ìgbé ayé tuntun ni mm. èèyàn máa ní sùúrù náà ni. Hmm. pàápàá jùlọ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run hmm. èèyàn sùúrù lèèyàn máa ní ṣùgbọ́n èèyàn gbìyànjú láti kọ́ṣán ìyàwó yẹn hmm. láti má ṣe bẹ́ẹ̀ mọ́ èmi náà kàn lè ṣe nǹkan kan tó máa dùn kò ń ṣe pẹ̀lú ìjà lèèyàn máa fi ń ṣerú ẹ̀ ṣùgbọ́n èmi náà mo lè wá dóòtọ́ bíbélì ní tó bá gba ẹ létí ọ̀tún kákọ́ tó sì sí mm. ṣùgbọ́n ìbùkún ní fọ́ọ̀mù ọ̀dọ́ náà tó tún fọgbọ́n ṣe é. ẹ ṣe bọ́dà mm. mi ẹ̀kọ́ nìyí ẹ fún gbogbo àwa ọ̀dọ́ langba tá a ṣẹ̀ṣẹ̀ ń bára wa nínú ìgbéyàwó wọn ní ká máa fi pẹ̀lẹ́ kùtù bá a ṣe máa ń sọ lórí ètò bàbá ètò lójoojúmọ́ ká máa fi pẹ̀lẹ́kùtù ká máa fi to gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé wa pátápátá irú eléyìí tí agbowórí ń ṣe tó yẹ pé ìgbà tí ló gbé fún ìyàwó ẹ ó ṣe máa lé ìyá mi lọ kébí kan tó bá jẹ́ rẹ̀ ní ọ̀dẹ̀ yín ni irú ẹ̀ ti ṣẹlẹ̀ ká fi pẹ̀lẹ́kùtù ká fi ṣe ká fi ìfẹ́ ká fi tó kí gbogbo ẹ̀ dẹ̀ máa ṣe wọ́t kó máa dùn kó máa gbọ́n mọ́rán yín mọ́rán yín mo ti bọ́ sí abala ẹ ẹ ẹ ẹ eré ìfẹ́ tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí ẹ fẹ́ wo bí àwọn olólùfẹ́ méjì yìí bọ́n ṣe máa ṣeré ìfẹ́ fún wa lórí ètò léni ẹ o mo ti wá bọ́ sí abala yẹn báyìí bọ́dà mi kó tó di pé mo wá sọ́dọ̀ yín ẹ̀yin ará ilé orin kan ni mo fẹ́ kọ fẹ́yìn tẹ́yìn máa fi ṣeré ìfẹ́ torí tí àwọn àlejò mi bá ń ṣeré ìfẹ́ lọ fún wa lórí ètò níbí ẹ̀yin náà kẹ́ra máa ṣe ti ń lọ ní mẹ́lọmẹ́lọ kó máa rotate wẹ́rẹ́wẹ́rẹ́ orin bá mi ni o ẹ sọ pé oh my dear wá sùn láyà mi ẹ bá mi pè ó yẹ pé dádì náà pé dádì ṣé àsìkò yìí ló yẹ kí dádì lọ sí tọ́ílẹ̀tì ni náà bóyá dádì ti dé ṣẹ́yìn náà ti pe mọ́mì bóyá ra gbé orí dádì sáyà kẹ́ sọ pé olólùfẹ́ wá sùn láyà mi ẹ sọ pé tí mo bá ṣẹ ẹ pé mi sọ fún mi tó bá ṣẹ mi ẹ kọjú sí mọ́mì ẹ wojú wọn ẹ tẹ̀ tí ẹ tẹ̀ tí steve jù ó yá jàre <laughs> ẹ̀yin dílé aláyọ̀ tèmi tẹ wà lórí ètò báyìí o eré ìfẹ́ tí wọ́n gbé wá fún yín tí àwọn ẹ̀mí gbé wá fún yín àti ọ̀dọ̀ dádì wa lórí ètò ló máa ti bẹ̀rẹ̀ wọ́n ní ká gbà pé ẹ̀rí ọmọbìnrin yìí rí rárá rárá tàbí bẹ́ẹ̀ náà tẹ̀ ṣe sọ nígbà tẹ̀ ń sọ̀rọ̀ bọ̀ yẹn ká wá reverse ẹ̀ṣẹ̀ wá rí wọn ẹ wá nífẹ̀ẹ́ sí wọn ẹ wá fẹ́ bá wọn sọ̀rọ̀ ìfẹ́ ní ìṣẹ́jú kan ó yá ẹ bá mi dẹnu ìfẹ́ kọ òrékè lẹ́wà tó jókòó tì yín yìí. Um, pé mi ò rí wọn rí rárá. ẹ ẹ ti wá rí wọn ẹ ti wá ẹ ti wá fall in love òrékè lẹ bó jẹ́ orin lẹ fẹ́ fi kọ ẹ lè fi kọ bó jẹ́ ọ̀rọ̀ lẹ fẹ́ fi sọ ẹ lè fi sọ kó máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ìṣẹ́jú kan àsìkò wa ti ń sá lọ. Your time starts now. Okay. Ní olórin kan ní ìfẹ́ bí èjì òwúrọ̀. Yes, kẹ́. Látàgbàlá Olódùmarè ló ti ṣẹ̀ wá. Ẹ jó. Ìfẹ́ tó tòrò mínímíní tábà wọn ayé kan kò lè bàjẹ́ o láti máìlì mẹ́fà olólùfẹ́ fẹ́ràn <laughs> mi láì tán <laughs> máìlì mẹ́fà onífẹ́mi bí ojú ṣe ń fẹ́ mú mhm. fẹ́mi bí ẹnu ṣe ń fẹ́ nu àti hmm. gbogbo ẹ̀ lọ́pọ̀lọpọ̀ láti máìlì mẹ́fà <laughs> bẹ́ẹ̀ ni. ẹ sún wọn sísá mi ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ dúró sí máìlì mẹ́fà ẹ ń sọ fẹ́mi bí ojú ti fẹ́ yóò fẹ́mi bí ojú ṣe ń fẹ́ mú fẹ́mi bí ẹnu ṣe ń fẹ́ nu olólùfẹ́ fẹ́ràn mi láìṣẹ́ tó. ẹ wojú brọ́dà mi ẹ wojú dáàdì mi èyí tẹ̀tí tòsí wọn náà ni ṣé èèyàn lè fi yẹn tòsí ẹ̀yìn. Ah. <laughs> pẹ̀lú orin tuntun tó dùn tó yìí. <laughs> Hmm? okay um, from the bottom of my heart. Hmm. Um, I really love you so I love you so ah. much and um, bí mo ṣe ń rí ẹ mm-hmm. ṣe sọ tiwantiwa ni um, pé mo ń rí áńgẹ́lì. kábíyèsí o. Mm. bí mo ṣe kọ́kọ́ rí ẹ mà eh? mo rí i pé bí ẹni pé áńgẹ́lì tuntun kan ṣẹ̀ṣẹ̀ sọ̀kalẹ̀ láti òde ọ̀run wá. Mm. jesus. ṣùgbọ́n áńgẹ́lì yìí mo wá wò wípé kò gbọ́dọ̀ lọ láì ṣe mí lóore mo wá rí pé áńgẹ́lì olóore lélẹ̀ hmm. kò dẹ̀ gbọ́dọ̀ lọ́mọ mi lọ́wọ́ hmm. ìdí nìyí tí mo fi fẹ́ kí èmi àti áńgẹ́lì kájọ máa gbé títí láì bẹ́ẹ̀ kájọ lẹ̀pọ̀ mọ́ áńgẹ́lì bẹ́ẹ̀ kí ni áńgẹ́lì wa máa sọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mo ti gbọ́ áńgẹ́lì ò tiẹ̀ hmm. gbọ́dọ̀ sọ pé òun ò gbọ́ ee <laughs> <laughs> mo fún brọ́dà mi ní eighty over hundred wọ́n gba gbogbo ẹ̀ tán ẹ̀ hàn àsìkò mi ti sáré eré ìfẹ́ tí wọ́n kọ fẹ́ yìí sísítà mi jàre ni pé kágbà pé ọkọ yín fẹ́ rin ìrìn àjò ẹ ti máa wá ṣe àfẹ́rí wọn tó pọ̀ ẹ wá fẹ́ sọ fún wọn pé ìrìn àjò tó ń lọ yìí o má wojú obìnrin lọ́hùn àwọn sísà àwọn kwaya bóyá ọkọ yín tẹ̀ fẹ́ lọ ṣe tọ́ evangelism ni àwọn kwaya obìnrin tó máa ṣe wọ mínísítẹ̀ má wojú obìnrin o kẹ wá bá mi kì wọ́n ní oríkì wọn délédélé ah. kẹ wá dúpẹ́ dandan kọ́ tẹ́ bá mo oríkì wọn àwọn oríkì ọkùnrin pọ̀ olówó orí mi ọkọ mi àdùfẹ́ àkànní pé mo tún ti fún yín ní mo ti fún yín ní expo ẹ̀ ṣe kẹ wá bá mi dúpẹ́ lọ́wọ́ wọn láti bí ọdún mẹ́fà tí wọ́n ti ń tọ́jú yín bọ̀ ìṣẹ́jú kan lẹ́ni ẹ̀gbẹ́ ńlẹ̀. Ah, ọkọ mi ibi tẹ́ ń lọ yìí ọlọ́run máa ṣe yín lọ o. àmín o. ẹ má wojú obìnrin mi lọ́hùn o ẹni ẹ bá tẹ́ bá ṣe nǹkan tẹ́ bá bá lọ ní kẹ́ ẹ ṣe o ọlọ́run á dẹ̀ ṣọ́ yín lọ ọlọ́run á ṣọ́ yín dúpẹ́ dúpẹ́ torí pé ń tọ́jú mi ọlọ́run bá máa bò fún mi. ọtí forí kì wọ́n ọ̀yà ọ̀yà ẹ máa fò wọ́n. ọkọ mi olówó orí mi. ìyá ìyá kó máa rotate. the honey in my tea the sugar in my heart eh. my choice Jésù my heart desire. wọ́n dẹ̀ ń lẹ̀ tẹ́lẹ̀. ọ̀yà ẹ̀ tí dúpẹ́. Ah, ok mo dúpẹ́ ìtọ́jú mi lórí ìtọ́jú yín lórí mi ọlọ́run á máa bùkún yín ọwọ́ yín á máa ròkè o a máa pẹ́ fúnra wa dalẹ́. ẹjọ máa gbé èèyàn dẹ̀ ń dúpẹ́ ẹ̀dẹ̀ ní bá mi kíìsì ẹ̀. ẹ bá mm. mi pátá fáwọn alárédè mi lórí ètò lẹ́ni torí pé mo gbádùn wọn dọ́ba ó dẹ̀ dá mi lójú pé ẹ̀yin gan gbádùn wọn ṣé ó dà pé ká tiẹ̀ má ṣetán lórí ètò ṣùgbọ́n àsìkò ń sáré àwa náà ń sáré tẹ̀lé ṣùgbọ́n kó tó di pé mo kúrò lórí ètò lẹ́ni ẹ àwọn slender cakes wọ́n tún ti ṣe bọ́n ṣe máa ń ṣe wọ́n ní àwọn ò fẹ́ kí àwọn àlejò wa kọ́ máa wá sórí ètò bàbá ètò kí wọ́n máa ṣánwó lọ sílé láti iléeṣẹ́ slender cakes wọ́n ní ká gbé fún yín kẹ́ ẹ máa gbé lọ sílé ẹ kẹ́ ẹ fi ṣe mo róhun mú bọ̀ ni mo ṣe ń jókè méjò lásán ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ slender cakes. Slendokids a dúpẹ́ lọ́wọ́ yín o owó yẹn máa ròkè o iléeṣẹ́ yín ò ní jóná o. àmín o àwa bá mi dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Orísun tẹlifíṣàn tán gbà yín lálejò lẹ́nu. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Orísun tẹlifíṣàn mhm. fún gbígbà wá lálejò lọ́jọ́ tòní mo dẹ̀ gbàdúrà lórúkọ jésù ibi mm. gíga là á bókè ibi gíga là máa máa bá yín mo gbàdúrà fún yín lẹ́ẹ̀kan sí i lórúkọ jésù iléeṣẹ́ yìí ọ̀run á sọ di ní ńlá níbi tẹ́yìn gan ò lérò pé ọ̀rọ̀ iléeṣẹ́ ilé ìdè ọ̀run á kọjá gbogbo àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ yìí mm. lórúkọ Jésù ọ̀run á bùkún fún yín ọ̀nà á fún yín ọ̀nà wa ṣí fún yín a ò ní fẹ́ ẹnikẹ́ni ṣàwátì o ẹnikẹ́ni ò ní dòkun Jésù Olúwa wa. ẹ ṣeun sà ẹ ṣeun mà ṣé tí bá tí wọ́n pè yín sórí ètò bàbá ètò lọ́jọ́ mi máa dáhùn. lágbára Ọlọ́run. Olúwa ṣeun yorùbá sọ pé òun ni ká jẹran pẹ́ lẹ́nu ṣùgbọ́n ó fa ọ̀fun ìyẹn ń kọ́ ìyẹn ò jẹ́ bí mo ṣe ń gbádùn àwọn ìdílé aláyọ̀ mi tó bẹ́ẹ̀ ni aago náà ń sáré tẹ̀mí pàápàá mo ń sáré tẹ̀lé mo ti máa sọ fún wa fún ìpolówó ọjà yín gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ kí n bá yín polówó ọjà yín pátápátá ẹ pè mí ẹ màá dá yín lò màá bá yín polówó ẹ̀ nítorí tiyín náà la ṣe wà ní bíbá ilé ni ó lè tún fi eléyìí dúpẹ́ lọ́wọ́ akẹgbẹ́ mi tàbí jọ ń ṣiṣẹ́ látàárọ̀ ẹ ṣeun gan ni ẹ kò fọmọnìyàn ṣe àwọn oníṣẹ́ ṣe lọ́lọ́ ọlọ́run ọba mi ọba òkè mo ti fi eléyìí dágbére lórí ètò bàbá ètò lẹ́ni náà nìyẹn mo nígbà tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ rí àtayọ̀ ni kí n fi pàdé nítorí pé ire ń pè mí mo fẹ́ rèé dá ire lóhùn ẹ máa gbé nínú ìfẹ́ ó dàbọ̀.